ọ̀kayọ̀ ṣọ́ọ̀kì ìgbẹ́ọ̀kùn ọ̀kayọ̀ nínú àwọn ìbéèrè tó tó wà ní ìbéèrè <coughs> tí ìbéèrè wọ́n ní ẹ̀dàkùn gẹ́gẹ́ bí àwọn ti gbọ́ yé àti wípé bí àwọn olùmọ́sí wọn sọ nípa <coughs> ọ̀rọ̀ tí mùsùlùmí méjì bá pàdé wọ́n gbìyànjú láti mọ sálámọ̀ sí ara wọn wọ́n lẹ́yìn téèyàn wá rí téèyàn mọ̀ bóyá mùsùlùmí ni àbí káàkiri àmọ́ ẹni tẹ́yẹ kàn lára rẹ̀ wọn ni pé ìyẹn rí kẹrin tí ó dá irun gbọ̀n sí ni tí àwọn wá ń sálámọ̀ sí ṣe pé báwọn bá ṣe ń sálámọ̀ sí tí dáhùn náà ni máa ń dáhùn lóhùn ní wàlékún sàlámù àlékún sàlámù wọ́n ní kó tó di pé àwọn ẹ̀yàn kan pé àwọn sákèèsì lè yẹ pé ẹni tó máa ń sálámọ̀ sí èdè rí ni wọ́n ní kì ọdún kan sí ọdún méjì pẹ̀lú báwọn ti fojú wò wọ́n ní ẹ̀dá fún jẹ́ àwọn ọ̀daràn pẹ̀lú sálámọ̀ táwọn sálámọ̀ sí lédè ní ìjọ fún ọkàn. ìyọ̀daràn tí ìyọ̀bá máa láyé kàlẹ́ fún lọ́ọ̀rù ìlà òsà ọlọ́run ọba ntí yàn mà ọ̀bànà látò àṣẹjìnà ìnà sínú àwọn àkàtọ̀ àná ntí yàn ọba mà àbúrò ṣiṣẹ́ ọlọ́run ò ní mú yàn sí so èèyàn gbọ́dọ̀ wéètì sálámà kí èèyàn máa sálámà sẹ́ńtì ṣe mùsùlùmí èèyàn wá mà irú ìmọ̀ sábà ṣẹlẹ̀ kí èèyàn bá wà láwùjọ àmúlùmọ́là àwùjọ àmúlùmálà òun náà làwùjọ tó ṣe pé èèyàn ọmọ sí mùsùlùmí lẹ́nu yìí sí kírísítẹ́nì sí kèfèrí ni eré máa ń ṣẹlẹ̀ nírú àwùjọ báyìí àwọn àwùjọ kan bẹ tó ṣe pé ó rí à kéèyàn tó rí ẹni tí èsì mùsùlùmí ń bẹ irú eléyìí kì í sábà ṣẹlẹ̀ ṣùgbọ́n tí èèyàn bá wà láwùjọ tó ṣe pé àmúlùmálà ni ó ṣe ṣe kó ṣẹlẹ̀ òun ló fà bí ẹ bá gbé àwọn àwùjọ kan kódà ní ìlú wa ń bí abáwọn ìlú mi náà ilẹ̀ haúsá ẹlòmíì ò tẹ̀ nínú pé táwọn kèfèrí ń bẹ lé wọ́n ń bẹ ṣá kódà tó máa ń sọ̀rọ̀ káfíìrì ẹlòmíì tí ò rí rí ọmọ ìwọ̀n pé àbẹ́ àwọn àwọn tún ẹ̀dá tí wọ́n gbọ́dọ̀ rí wà lọ́tọ̀ wọn ò ní jọ bí mùsùlùmí ṣe rí kò nímọ̀ pé bí bóyìn àti rí náà làwọn náà rí ẹnu pé ìmọ́lẹ̀ ìsìláàmù ni ò sí pẹ̀lú wọn gbogbo ẹ̀ lọ irú ẹni báyìí òun ò ní mọ̀ pé kò yẹ kí èèyàn máa wádìí ó kí èèyàn máa wádìí kí èèyàn tó mọ̀ pé sí mùsùlùmí rẹ nìyí kó tó sálámà sí i sun gbogbo ẹni tí islam rẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí tó bá wà established tó jẹ́ mùsùlùmí dáadáa ní kí n yàrá sálámà sí kí ìbá ṣe pa àwọn fún àwọn ìdí ní ọ̀tọ̀ ẹsẹ àwọn sálámà sí láti bí ọdún kan wọn padà wá hàn sí pé bí màá ṣe mùsùlùmí tán ló tù wá náà kó ju wá náà lọ sọ pé mọ̀ yín tí yóò bá sì mà olùwà ò ní mú yàn sí ọlọ́wọ́n bò ní báyà sí wọ́n bí láàyè àtàwé náà.